àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká olórin Portable ọmọ Ọlálọ́mí ni wọ́n ti ń kíkú oríire látàrí bí ó ṣe bí ọmọ tuntun ẹ tún kàbọ̀ sí ìtẹ́ TV ní abalalágbo òṣèré abalalágbo òṣèré láti máa ń ṣe bó ṣe ń lọ nínú Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ń kọ́ ẹ bá fún fídíò in terms of like kẹ́lẹ̀ lọ sínú comment section láti kọ congratulation wípé ìdùnnú ó ṣubú lu ayọ̀ fún ìdílé Portable ọmọ Ọlálọ́mí ìyàwó rẹ̀ tí gboyún mọ̀ sí àṣàbí simple ó ní ó ti rìlíìsì picture ibi tí wọ́n ti bí ọmọ tuntun Portable náà dẹ̀ ti lọ sórí Instagram android láti lọ confirm pé òun ti bí ọmọbìnrin tuntun àkọ́bí òun ní obìnrin ẹ wá ṣe tẹ́ bá wo ìtẹ́ TV ẹ bá lọ sínú comment section láti kọ congratulation fún Portable kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe a ní giveaway tá à ń ṣe lórí ìtẹ́pì ẹ̀yin tẹ́ ẹ bá wa lo ìtẹ́pì àdúpẹ́ yín bó tẹ̀ jẹ́ pé a ní àwọn network issue ráńpẹ́ lọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n a ti fíìsì gbogbo àwọn network issue yìí ẹ lè padà sí orí app yìí láti máa ra data tẹ bá fẹ́ san biggs dstv àbí any payment ṣá lórí ìtẹ́pì àbí ẹ fẹ́ trade gift card àbí crypto ẹ lè ṣàtúwá lórí ìtẹ́pì so tó bá ti wá di ìparí ọdún yìí a máa ṣe giveaway fún gbogbo àwọn top user wa ẹ wá tẹ́ bá wo ìtẹ́ tv tó bá ti di ìgbà kan náà a máa tún máa mú nǹkan mìíràn lórí ìtẹ́ tv ní abala lágbo òṣèré